àṣà lónìí ṣẹ̀ǹṣẹ̀ kò jọmọ nùdẹ símọ́nì ọ̀làtúnjì o ọmọ akọ́dá ayé ọmọ ní ìkáyé gbèdé o ó ní ká mú alífábẹ́ẹ̀tì ká má bídí ká fi kọ́ mọ́ wa mọ́tìlẹ̀ kà mọ́tìlẹ̀ kan mọ́tìlẹ̀ fi pòwe mọ́tìlẹ̀ fi sọ àlọ́ ká fi pàlọ́ àpagbé àlọ́ àpamọ́ ká fi lè sọ ẹ̀nà ká fi lè mọ ọ̀nà èdè gbogbo kò jọmọ nùdẹ àwa ló làṣà lónìí ṣẹ̀ǹṣẹ̀ kò jọmọ nùdẹ ẹ̀wá nǹkan fi dílé ìdílé tàbí ká fi ìdílé nǹkan kẹ́ mọ́ gbọ́ wá lórí ìkànnì yìí tòrẹ́ni tó bá sọ lẹ́nu sàpòyàkọ́ o. gbogbo èèyàn tí ń bẹ nílùú òkè òkun gbogbo èèyàn tí ń bẹ nílùú òyìnbó gbogbo èèyàn tí ń bẹ ní dọ́làsì yìí o. tá a fi kalẹ̀ sí ti ń tàn káàkiri. kò jọ́mọ́ lè tó yí o. lọ́wọ́ elédùnmarè ọba akọ́dá ayé aṣẹ̀dá ọ̀run abàmìràwọ̀ ní bàbá òun ní bá sánmọ̀ lẹ́rù òun la táyé rọ bí agogo. mo dúpẹ́ lọ́wọ́ elédùnmarè mi ní símónì ọláwálé ọmọ bàbá ọlátúnjí ọmọ akọ́dá ayé ọmọ aníyìkáyé ètò kòjọ́mọ́nù òun la tún gbédé lọ́jọ́ tòní adúpẹ́ lọ́wọ́ ọlọ́run ọba abala ètò gbélégbá òun la wà yìí mo sì dúpẹ́ lọ́wọ́ ọlọ́jọ́ òní tó mú kó ṣeé ṣe fún wa. mo ní àwọn àlejò pàtàkì àwọn bọ̀rọ̀kìnní ènìyàn àwọn ènìyàn jàǹkànjàǹkàn mo ní wọn lórí ètò lónìí àwọn tí wọ́n máa fi ọ̀rọ̀ jómitoro ọ̀rọ̀ fún wa lónìí mo kí yín alàgbà àwọn aráalé fẹ́ gbóhùn yín mo kí yín lọ́pọ̀lọpọ̀ olóòtú àti atọ́kùn ètò yìí bẹ́ẹ̀ ni mo sì kí gbogbo àwọn ènìyàn wa ní tilé tòkó pàápàá jùlọ gbogbo ọmọ bíbí ará ọ̀rẹ́ iye kan àtòjúlùmọ̀ ti ìlú Ògbómọ̀ṣọ́ mo kí yín o àkó àsìkò yìí. ọ ẹ ṣeun bàbá wa ìgbà tí àwọn bàbá ò wá wọn ò mọ̀ dánìkan wà ẹ ìyáàfin ẹ jẹ́ kí gbogbo ilé kí wọ́n gbóhùn yín náà. ẹ kú déédéé wòyí o atọ́kùn àti gbogbo ilé àsìkò àsìkò rògbòdìyàn àjàkálẹ̀ àrùn covid-19 yìí ó lúwa kó wa yọ. àmì àṣẹ àṣẹ ìdùmarè àṣẹ wàá ẹ ṣeun lọ́pọ̀lọpọ̀ ẹ jọ̀wọ́ ẹ ṣe yá bá ń dárúkọ yín fún gbogbo mùtúmùwà àwọn aráalé nàgà ẹ bá ń dárúkọ wọ́n fẹ́ mọ̀ àwọn wo gan ni wọ́n wà lé agodo lónìí. orúkọ tèmi ni láyé dúró ṣáwó ọmọ ilé ìbára ọba níjẹ̀rù lèmi o mo kí yín o. Ah, ẹ ṣeun bàbá àgbà àwọn bàbá ni alága gbogbo ẹgbẹ́ ọmọ Ògbómọ̀ṣọ́ parapọ̀ ní gbogbo agbègbè Dallas a kí yín bàbá. Orúkọ tèmi ni Ìyáàfin Olúbùnmi Abímbọ́lá. Mo jẹ́ akọ̀wé gbogbo ọmọ ẹgbẹ́ Ògbómọ̀ṣọ́ parapọ̀ ní gbogbo agbègbè Dallas. Ẹ ṣeun, ẹ ṣeun bàbá wa bàbá dúró sáwó. Ẹ ṣeun Ìyáàfin Abímbọ́lá. Tọ́ a ò rọ́jọ́ músolókun kí gan ni ìdí pàtàkì tó gbé yín dìde nírú àkókò ẹlẹgẹ́ yìí nígbà tí àwa náà rí bí ojú ọjọ́ ṣe rí lóde wọ́n ní ní tó bá bójú ó bá mú ní tó bá bá yín ó bá mi gẹ́gẹ́ bí ọmọ ògùn ọ̀ṣọ́ ní tó bá bá mi ó bá yín gẹ́gẹ́ bí ọmọ ògùn ọ̀ṣọ́ ohun tó bá bá ẹnikẹ́ni tó jẹ́ ọmọ ògùn ọ̀ṣọ́ ní àdúgbò yìí ó kan ẹlòmíràn tó jẹ́ ọmọ ogun ọ̀ṣọ́ fúndì èyí ni wọ́n á ní kí a ara wa o mo sì dúpẹ́ lọ́wọ́ gbogbo wa wípé àní jẹ́ kí igi gogoro yìí kó gún wa lójú o báyìí àgbà ti ń wí pé igi gogoro má gún mi lójú ẹ̀yin ó tètè múra sí ni o àtòkèrè làá ti lọ pàtàkì tí a fi wá sórí ètò yìí lónìí ni láti sọ fún wa àwọn nǹkan tí ó rọ̀ mọ́ àrùn covid-19 yìí bí a ṣe lè dẹ́kun rẹ̀ àti bí a ṣe lè kó àrùn yìí tá bá ṣe àkíyèsára nípa mímójútó ara àti agbègbè wa. ẹ ṣeun ìyá wa báyìí kàṣà ẹ ò ṣe kúkú ṣàlàyé fún wa ní kúkúrú èdè ọ̀nà wo làwọn ènìyàn fi lè lùgbàdì àrùn yìí àti ọ̀nà wo gan la fi lè dẹ́kun rẹ̀ tí òfin ní mọ̀ di tọ́rọ́ fọ́n o ẹ gbà wá o ẹ rà á kalẹ̀. a lè kó àrùn yìí lára ẹnìkan sí ẹlòmíràn a lè dẹ́kun àrùn yìí bóyá ẹni tó wúkọ́ láì fo ọwọ́ bo ẹnu rẹ̀ ni o tàbí ẹni tó sín láì fo ọwọ́ bo ẹnu rẹ̀ ọ̀nà mìíràn tí a tún lè fi kó àrùn yìí ni pé tí a bá fọwọ́ kan tábìlì ẹnànà ilẹ̀kùn tàbí àwọn nǹkan mìíràn tí à ń lò lóòrèkóòrè pẹ̀lú ẹni tó ti wúkọ́ tàbí tó ti sínsín lára tá a wá mú ọwọ́ yẹn tí a fi kan ojú ẹnu tàbí imú wa ó lè ṣe àkóbá fún ara wa. Eh, àdèwé àdàgbà ẹ̀yà gbọ́nsẹ́ lérí ìkànnì yìí ẹ̀yà gbọ́. àdèwé àdàgbà ẹ̀yà gbọ́nsẹ́ lérí ìkànnì yìí ẹ̀yà gbọ́. gbọ̀gbọ̀dọ́mọ́ onúmọ̀lẹ́ ètò yìí ń jẹ́ lórí ìkànnì ẹ̀ka gbọ̀. kò jọmọ olùn lètò yìí ẹ wá nǹkan fi ìdílé kàbí kẹ́ fi ìdílé nǹkan kò jọmọ olùn. àwọn nǹkan tí a lè ṣe láti má fi kó àrùn yìí gẹ́gẹ́ bí àwọn ìjọba àti àwọn onímọ̀ ìṣègùn ṣe gbà wá níyànjú ni pé ohun àkọ́kọ́ nípa ṣíṣe àmójútó ara wa tó péye a gbọ́dọ̀ bo ẹnu wa pẹ̀lú ìgbọ̀nwọ́ wa tí a bá fẹ́ wúkọ́ tàbí tí a bá fẹ́ sín. ẹlẹ́ẹ̀kejì gbọ́dọ̀ fọwọ́ wa dáadáa pẹ̀lú omi àti ọṣẹ lóòrèkóòrè tá a bá wá sí níbi tí a ti lè fọwọ́ lóòrèkóòrè pẹ̀lú ọṣẹ tàbí omi. A lè lo àwọn nǹkan tí àwọn olóyìnbó ń pè ní hand sanitizer. ṣé kìí ṣe tí à ń pè ní taniya hand sanitizer taniya náà ni. pè sanitizer láti fi ọwọ́ wa ẹlẹ́ẹ̀kẹta kí a ṣọ́ra láti má fọwọ́ kan ojú imú tàbí ẹnu wa pàápàá jùlọ tá a bá fọwọ́ wa. ẹlẹ́ẹ̀kẹrin kí a máa ṣe àmójútó àfínjú dáadáa nípa nínu àwọn nǹkan tí à ń lò lóòrèkóòrè bíi kọ́kọ́rọ́ ilé tàbí kọ́kọ́rọ́ mọ́tò wa ẹ̀rọ ìbánisọ̀rọ̀ káàdì tí a fi ń gbowó ní báǹkì àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ. ẹlẹ́ẹ̀karùn-ún ẹ jẹ́ kí a máa ta kété sí ẹlòmíràn níwọ̀n bíi bàtà mẹ́fà kí a má bàa kó àrùn yìí. nǹkan ẹlẹ́ẹ̀kẹfà ẹ jẹ́ kí a gbélé wa gẹ́gẹ́ bí àwọn onímọ̀ òṣègùn ṣe gbà wá níyànjú ní àsìkò yìí tí kò bá ṣe pàtàkì fún wa láti jáde. àrùn burúkú kò ní ya ọ̀dẹ̀dẹ̀ ẹnìkọ̀ọ̀kan wa o. kàṣà ẹ ṣeun ẹ kú ọgbọ́n abájọ tí àwọn bàbá wa fi ní ohun tó ṣàkàlàmọ̀gò tó fi dẹ́kun ẹ̀rín rínrín wọ́n ní tó bá ṣe gúnugún wọ́n ní yóò wọ ohun kòkó mórí ẹ̀yìn ni ẹ ṣeun ẹ ṣeun ìyá wa tọ́ bàbá wa ẹ̀yà bá wa kásẹ̀ ètò yìí nílẹ̀ ọjọ́ ń rebi àná òṣùpá débi àtàrí dẹ̀ àwòrán ọjọ́ mú so lókun. ẹ má jẹ́ àgbàgbé o wọ́n ní ká máa fọwọ́ wa ní gbogbo ìgbà wọ́n ní ká máa máa fọwọ́ bójú bá mú ní gbogbo ìgbà wọ́n ní ká máa ṣọ́ra ká máa yàgò fúnra wa bí ẹsẹ̀ mẹ́fà kí a rí dájú wípé gbogbo ibi tí a bá ń lọ gbogbo ohun tí a bá ń ṣe à ń ṣọ́ra ọlọ́run inú àánú rẹ̀ yóò máa dáàbò bò wá o ẹ dákun o ẹ jẹ́ á máa gbúrò ara wa o ẹ jẹ́ á máa pera wa ká máa kàn síra wa o ọmọ Ògbómọ̀ṣọ́ rere ni gbogbo wa gbọ́dọ̀ jẹ́ o ẹ dákun o Olúwo sì jẹ́ ká máa gbúrò ara wa sí rere ẹ ṣeun o. Hmm. ẹ ṣeun lọ́pọ̀lọpọ̀ tẹ́ ẹ jẹ́ ká mọ ọ̀nà tá a fi lè yàgò fún àìsàn yìí. ẹ ṣé o mo dúpẹ́ o ẹ kú àgbọ́yé o a tún máa kúrò ara wa láyọ̀ láyọ̀ o. ẹ ṣe atọ́kùn ó dìgbà kan náà. tọ́ gbogbo onílé gbogbo àlejò ọmọdé àgbàlagbà arúgbó àti ẹ̀yin ọ̀sọ́rọ́ ẹ̀yin mọ̀jẹ̀sí ọ̀rọ̀ láti gbọ́ yìí a ò tún gbọ́dọ̀ mọ́ bòpò relé olóró kí onílé ó gbọ́ kó sọ fólóko kí ọmọdé ó gbọ́ kó sọ fágbà dùgbẹ̀dùgbẹ̀ tó ń mì lókè yìí ọba òkè òní jẹ́ ó jálé ẹnikẹ́ni wa lórí o gbogbo ohun tí ó mú kí gbogbo ayé máa sá kíjokíjo ẹ̀yà jẹ́ àfura gbogbo ọ̀rọ̀ láti gbọ́ yìí a dúpẹ́ lọ́wọ́ bàbá wa bàbá àgbà láì dúró ṣàwo àti ìyáàfin olúbùnmi abímbọ́lá a o a dúpẹ́ tọ́ èmi ni símọ́nì ọláwálé abọ́lánílé ọmọ ọlátúnjí àsìkò tó òrùn fẹ́ rebi àná mo sì fẹ́ gbàdúrà wípé àwa làó mọ wá ẹ̀yin làó mọ bá kò jọ́ mọ ó nù òun gangan lètò ó yá ó dàbọ̀. ee eh, eh, àdèwé àdàgbà ẹja gbọ́nsẹ́ lérí ìkànnì yìí ẹ̀yà gbọ́ àdèwé àtàgbà ẹ̀yà gbọ́ jẹ́ lérí ìkànnì yìí ẹ̀yà gbọ́ kò jọ́ mọ́ onúmọ̀ lètò yìí ń jẹ́ lérí ìkànnì yìí gbọ́ kò jọ́ mọ́ gbòde kan kan. llamo àṣà lónìí ṣẹ̀ǹṣẹ̀ kò jọmọ nùdẹ símọ́nì ọ̀làtúnjì o ọmọ akọ́dá ayé ọmọ ní ìkáyé gbèdé o ó ní ká mú alífábẹ́ẹ̀tì ká má bídí ká fi kọ́ mọ́ wa mọ́tìlẹ̀ kà mọ́tìlẹ̀ kan mọ́tìlẹ̀ fi pòwe mọ́tìlẹ̀ fi sọ àlọ́ ká fi pàlọ́ àpagbé àlọ́ àpamọ́ ká fi lè sọ ẹ̀nà ká fi lè mọ ọ̀nà èdè gbogbo kò jọmọ nùdẹ àwa ló làṣà lónìí ṣẹ̀ǹṣẹ̀ kò jọmọ nùdẹ ẹ̀wá nǹkan fi dílé ìdílé tàbí ká fi ìdílé nǹkan kẹ́ mọ́ gbọ́ wá lórí ìkànnì yìí tòrẹ́ni tó bá sọ lẹ́nu sàpòyàkọ́ o. gbogbo èèyàn tí ń bẹ nílùú òkè òkun gbogbo èèyàn tí ń bẹ nílùú òyìnbó gbogbo èèyàn tí ń bẹ ní dọ́làsì yìí o. tá a fi kalẹ̀ sí ti ń tàn káàkiri. kò jọ́mọ́ ònú lè tó yí o. dúpẹ́ o lọ́wọ́ elédùmarè ọba akọ́dáyé aṣẹ̀dá ọ̀run abàmìràwọ̀ ní bàbá òun ní bá sánmọ̀ lẹ́rù òun la táyé rọ bí agogo mo dúpẹ́ lọ́wọ́ elédùmarè mi ní símónì ọláwálé ọmọ bàbá ọlátúnjí èmi ni ọmọ akọ́dáyé ọmọ aníyìkáyé abala ètò àyọkà ní abala ètò tòní ìtàn ní èdè yorùbá àgbà ìnàkí ó ní àlejò wa pàtàkì tí yóò máa ka ìtàn àyọkà tòní. ọdún yìí bẹ bóyá o bóyá o òjò tó rọ̀ lánàá yẹn o bóyá o ara gbogbo lè lomi rán sí óyá o óyá o ara gbogbo aṣọ lótútù óyá o óyá o baálé ilé ti sùn lọ́fọ́nfọ́ o èdè gbogbo ọmọdé lomi ti kó lọ óyá o óyá o ẹ wá bá nǹkan dò yí gbẹ o óyá o óyá o mo ní ẹ bá nǹkan dò yí gbẹ o óyá o let us go. nǹkan fìdílé o ẹ máa bá mi ká lọ. to see the children running around the place. ní ọjọ́ kan tí kì í tán láyé ni olùkọ́ kan sọ fún àwọn akẹ́kọ̀ọ́ rẹ̀ wípé kí wọ́n gbáradì fún ìdánwò ráńpẹ́ òjijì ní wàràǹṣeṣà ló pín tákàdá ìbéèrè lé gbogbo wọn lọ́wọ́ ó sì dojú tákàdá gbogbo bolẹ̀ oh, lẹ́yìn ìgbà tó ti pín tákàdá fún gbogbo àwọn akẹ́kọ̀ọ́ tán ló bá ní pé kí wọ́n yí tákàdá wọn lójúpo kí wọ́n bẹ̀rẹ̀ sí ní dáhùn ìbéèrè náà ṣùgbọ́n sí ìyàlẹ́nu gbogbo àwọn akẹ́kọ̀ọ́ pátá kò mọ̀ sí ìbéèrè kankan lójú tákàdá náà bí kì í òdo kékeré kan lólùkọ́ wọn bá sọ fún gbogbo wọn wípé ohun yòówù tẹ́ẹ̀ bá rí lójú tákàdá òun kò fẹ́ kẹ́ ẹ kọ́ lọ́rọ̀. bẹ́ẹ̀ ń bọ́mọdé sọ̀rọ̀ ẹ fìfẹ́ bá wí o ó kọ́ gbogbo àwọn akẹ́kọ̀ọ́ náà lóminú ṣùgbọ́n wọn ò ṣe méjì wọn ò ṣe méjì wọ́n bẹ̀rẹ̀ sí ní kan tí wọ́n rí lójú tákàdá náà o. lẹ́yìn ìgbà tí wọ́n parí ìdánwò ráńpẹ́ yìí lolùkọ́ wọn bá ṣe kinní kan o ó bẹ̀rẹ̀ sí ní ka gbogbo ìdáhùn wọn lẹ́yọ kọ̀ọ̀kan lójú gbogbo ènìyàn. ẹni tí ń bẹ ní kọ̀rọ̀ dákun jáde wá o gbogbo wọn pátá ni wọ́n sùn tí wọ́n kọrí ibì kan náà gbogbo wọn ni wọ́n sọ̀rọ̀ nípa àmì odò tí ń bẹ láàrin tákàdá náà lóríṣiríṣi àtonírúurú ọ̀nà. lẹ́yìn ìgbà tí olùkọ́ yìí ti ka gbogbo wórówótó tí olúkúlùkù wọn kọ sí orí tákàdá wọn tán ló bá bẹ̀rẹ̀ sí ní ṣàlàyé fún wọn. wípé ìdánwò ráńpẹ́ tí wọ́n ṣe tán yìí ò sí lára ìdánwò tí wọ́n ṣe ní sáà yìí o òun kàn fẹ́ kí wọ́n ronú sọ̀rọ̀ kan kíá ni. ọ̀rẹ́ ẹ máa wẹ̀yìn o àní ẹ máa wẹ̀yìn o ọ̀rẹ́ ẹ máa wẹ̀yìn o ìdí ọ̀rẹ́ mi lèmi ò fi sí o. ìdí ọ̀rẹ́ ó tàwọn lọ́lọ́bọ́ wípé ǹjẹ́ wọ́n mọ̀ pé kò sẹ́ni tó sọ̀rọ̀ nípa ibi tó funfun báláwo lórí tákàdá náà ibi àmì òdo ni gbogbo wọn gbájúmọ́ bẹ́ẹ̀ gẹ́lẹ́ ló sì ṣe rí nínú ayé àwọn ọmọ ẹ̀dá torí ibi tó ńlá bá wọn díẹ̀ nínú ayé wa la máa ń gbájúmọ́ dégbò ká dúpẹ́ lọ́wọ́ Elédùà fáwọn oore ọ̀fẹ́ ọ̀pọ̀ yanturu tó kù tó ṣe fún wa torí lábẹ́ bó ti wulẹ̀ kó rí àyọ pé a máa yọ ṣùgbọ́n gbàgbé a máa sọ àìlówó lọ́wọ́ ìbáṣepọ̀ pẹ̀lú ọ̀rẹ́ ará àtojúlùmọ̀ ìjákulẹ̀ àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ. olùkọ́ yìí tẹ̀síwájú ó sọ fún wọn wípé àwọn àbàwọn inú ilé ayé wa kéré jọjọ tá a bá fi wé àwọn ìdí ọpẹ́ wa. ṣùgbọ́n bí ìgbọ̀nsẹ̀ kéńkélé tí àwọn gbẹ̀gìrì ni tójú bá kú òǹbẹ́ ọkàn kọ́ àwọn àbàwọn kéékèèké wọ̀nyí ní mọ́ bọkàn wa jẹ́. àmọ́ o tá a bá wá yọjú kúrò lára àwọn àbàwọn wọ̀nyí tá a wá fìṣe tá a fi gbájúmọ́ wọn gbájúmọ́ àwọn nǹkan tó sùn nínú ilé ayé wa àgbáyé gbádùn á sì láyọ̀ nítorí náà kọ́ ọ̀rẹ́ mi yọjú kúrò lára àwọn àbàwọn ilé ayé rẹ kó o gbájúmọ́ àwọn ètò sunwọ̀n kó o gbélé ayé gbádùn kó o sì jẹ́ káyọ̀rí ó jẹ́ ológun àgbànà kí tún sọ tiẹ̀ ó dàbọ̀. tọ́ gbogbo onílé gbogbo àlejò ọmọdé àgbàlagbà arúgbó àti ẹ̀yin ọ̀sọ́rọ̀ ẹ̀yin mọ̀jẹ̀sí ọ̀rọ̀ láti gbọ́ yìí kí onílé ó gbọ́ kó sọ fólóko kí ọmọdé ó gbọ́ kó sọ fágbà. ilé tó lọ mo dúpẹ́ lọ́wọ́ àgbà ìnàkí mo dúpẹ́ lọ́wọ́ tonílé tẹlẹ́mù. tọ́ èmi ni simoni ọláwálé abọ́lánilé ọmọ ọlátúnjí àsìkò tó òrùn fẹ́ rebi àná mo sì fẹ́ gbàdúrà wípé àwa làó mọ wá ẹ̀yin làwọn mọ̀ bá kò jọ́mọ ó nù òun gangan lètò ó yá ó dàbọ̀. àdèwé àdàgbà ẹja gbọ́nsẹ́ lérí ìkànnì yìí ẹja gbọ́ àdèwé àdàgbà ẹja gbọ́nsẹ́ lérí ìkànnì yìí ẹja gbọ́ kò jọ́mọ ó nù lètò yìí ń jẹ́ lérí ìkànnì yìí ẹja gbọ́ kò jọ́mọ ó nù gbòde kan.